ọjọ́ mẹ́ta kò ṣe ọ̀rẹ́ eighteen days. ọjọ́ méjìdínlẹ́ ogún nígbà méjì tó parí. God created heaven and earth in six days. àárín ọjọ́ mẹ́ta ni ọlọ́run fi dá ọ̀rọ̀ àti ayé. which is eighteen days and two men. ilé tí wọ́n ti pé ọjọ́ méjìdínlógún ó sì tó pọ̀ ọlọ́run láti ṣiṣẹ́. it means eighteen days. àti ní àwọn ọjọ́ méjìdínlógún yìí. you will walk in your life in your life. amen. technologies still Yes, is is and yes, the the Father Father with with me. ìwákàtí ń bọ̀, ìwé pépà nísinsìnyí, ṣáà kan yín káàkiri. ṣùgbọ́n yóò ṣe èmi nìkan nítorí tí bàbá ń bẹ pẹ̀lú mi. Hallelujah. Hallelujah. Wọ́n lọ sí ilé. The father is with you. The father is Bàbá ń bẹ pẹ̀lú mi. ago a máa jẹ́. Hallelujah. Oh, The package came. Spirit and power. Praise the Lord. That is our strength. That is our guiding. That determines where and how we are going to end this journey. Spiritual endowment. Obrigado. tudo ló ti parí iṣẹ́ gbèrè dáwọ̀ gbèrè dáwọ̀ kó kà sí sọ̀rọ̀ ìwọ̀n láì tó ti dáwọ̀. Gracias. Àti sí ẹlòmíràn ọ̀rọ̀ ìbò. Mẹ́sàn-án ló see.